FM lábẹ́ Olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. tún ti dé bá a ṣe é dé lélẹ́yìí tọ́já wípé ìṣe wa ni ìwà wa ni ó dẹ̀ ti mọ́ wa lára láti máa fún yín ní tuntun tuntun gbọ́ níkànnì fresh one zero seven dot nine lókè sárì nílùú abẹ́òkúta ẹ̀ka àsán sọ́wọ́ sanyambi gbogbo tẹ́ ti ń gbọ́ wa ẹ̀mí yín náà ni olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ lórí àkọ́tún ìròyìn tó kọ sísọ ẹ̀jẹ̀ amọ̀ ẹ̀ láwọn ògèrè ìròyìn tí ń bẹ níbẹ̀ àti fìlà àti gèlè ìròyìn tó kọ sísọ ńlá kọ́ ṣe o kó tó di pé àmọ́ gbọ́n aṣọ lára rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì ọ̀dà kò burú ẹjẹ́ ń ṣíde níbi tí ìròyìn ti kọ sísọ ẹjẹ́ ń ṣíde láti ìpínlẹ̀ Ògùn wa ní àhín torí pé ilé láti kẹsàn-án ròde pàkúté iléeṣẹ́ ọlọ́pàá mú àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ń domi àlàáfíà arúgbùdùgbàdà ní àdúgbò kan tí ń bẹ ní Ṣàgámù àdúgbò Ògìjo ni wọ́n pé ọwọ́ ti bà wọ́n ó tún kọ sísọ nílẹ̀ Ìbàdàn ní ẹjẹ́ akọfẹ̀rẹ́dẹ́ atọ́wámọ̀ yà káàkiri gbogbo ibi tí ìròyìn ti kọ sísọ lọ́sàn-án òní nílẹ̀ Ìbàdàn ládùúgbò mọ́nà tán ẹni tó ṣe wípé ó wà kò tọ́ pẹ̀lú ọmọ ọdún mẹ́tàlá tí sì ṣe ọmọ alájọgbépọ̀ rẹ̀ ọwọ́ ti wá bá o ó ti wá káwọ́ pọ̀yìn níwájú iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ i pé ó kọ sísọ bí eléyìí náà kọ sísọ ọmọ ọdún mẹ́rìndínlógún kan rèé nílùú Abẹ́òkúta ńpínlẹ̀ Ògùn wàhán àyẹ̀wò wọ́n yí pé ọkọ̀ ó ti lọ rèé yàpa ọmọ ọdún mẹ́rìndínlógún yìí o táwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sì mú ojú òpópónà tí wọ́n di pé wọ́n wọ́n wọ́n wọ́n ṣe pa wípé àwọn ò rí pé àwọn gbẹ̀san lára dẹ́rẹ́bà tó pa ọmọ ọdún mẹ́rìndínlógún yìí ọkọ̀ sísọ o níbi tó sì ti kọ sísọ náà ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ wá àwọn tí wọ́n lọ́wọ́ níbi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani kan tó wáyé ní ìpínlẹ̀ Anambra káàkiri tí wọ́n sì jẹ́ pé wọ́n dẹ́mi àwọn ẹni ẹlẹ́ni légbodò ọ̀rọ̀ kọ sísọ mọ́ ìkan nínú wọn tí ọwọ́ bà lọ́wọ́ ọkọ̀ sísọ ní ìtọ́jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó Lagos ọmọ ọdún mọ́kànléní ọgbọ̀n kan ló sì ti rí ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún yìí báyìí lórí ìwà ìjùfúrí nídìí ọ̀kẹ́ alọ kó lóhùn kígbe ẹ̀rí pé ó kọ sísọ bí ní inú ìṣẹ̀lẹ̀ míì tó sì tún kọ sísọ ni ló ti jẹ́ wípé ládùúgbò ọbalẹ́ndé nípínlẹ̀ èkó Lagos lẹ́ẹ̀kúlẹ̀ wá ń bí wọ́n pé wàhálà kan ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ awakọ̀ NURTW àti àwọn ẹgbẹ́ tó ń bójútó ètò ìgbòkègbodò ọkọ̀ lójú pópó lórí ọ̀rọ̀ gáràjì ni o wọ́n pé ó sì la ọwọ́ kan wípé àwọn èèyàn farapa yánnayànna ọ̀la ọwọ́ kan bẹ́ẹ̀ lọ tó ọ̀rọ̀ kan sísọ ẹni orí yọ ó dilé láwọn èèyàn tí wọ́n jí òǹtajà àti òrìnnà ní ojú ọ̀nà ọbalẹ̀ndé ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe ní ìlànà tí wípé kójú má ríbi gbogbo ara lòògùn ẹ̀ ọkọ̀ sísọ ọ̀ èyí náà tó tún kọ sísọ nípínlẹ̀ ẹ̀bọ̀nyìn ni o kọ́lọ́run ọba kọ́ mọ̀ ń ṣọ́wà gbogbo abiyamọ ayé pátá nípa ìṣẹ̀lẹ̀ ìṣèdánwò ojú òpó ti ìgbàlódé ICT tí wọ́n pé àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ fi ṣètò ìdánwò wọn iléèwé gíga fáfitì tìpínlẹ̀ ẹ̀bọ̀nyìn ǹjẹ́ ẹ jábọ̀ wípé girigirigirigiri àwọn akẹ́kọ̀ọ́ wọ́n sì ń tẹ akẹ́kọ̀ọ́ ara wọn lórí mọ́lẹ̀ tẹ̀rí pé pẹ̀lú òyì ni wọ́n fi kó àwọn akẹ́kọ̀ọ́ bíi márùn-ún relé lọ́ọ́ rẹ̀ gba ìtọ́jú ilé yàrá akẹ́kọ̀ọ́ ìṣèdánwò tó yẹ kéèyàn bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kó ti ṣèdánwò jókòó ní fẹ̀rẹ̀fẹ̀ǹdẹ wọ́n pé odi àwọn akẹ́kọ̀ọ́ bíi ẹgbẹ̀rún kan ni wọ́n ní wọ́n lọ rèé jókòó bẹ̀ ṣèdánwò wọ̀rọ̀wọ̀rọ̀ tó wọ́n ń rọ́ káàkiri báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ni máa gunra wọn lórí tèjé pé wọ́n gbé àwọn márùn kan dé ilé ìwòsàn nípasẹ̀ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tó ọ̀rọ̀ kan sísọ o ẹ jẹ́ kí a ọjà kádé ká wá bẹ̀rẹ̀ sí ni mọ túṣu àwọn ìròyìn ọ̀hún désàlẹ̀ kòkò lọ́kọ̀ọ̀kan èjèèjì ó kọ̀ sísọ ìró ìdùnnú nìyí láti iléeṣẹ́ flysafe global consult limited fún gbogbo ẹ̀yin tẹ́ ti forúkọ sílẹ̀ nínú ètò ìgbélùṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní Dubai torí pé ìwé ìdánilójú àgbà ọ̀ṣiṣẹ́ ìyún offer of employment ti jáde lẹ́yìn àtẹ̀jíṣẹ́ tí gbogbo yín gbà láti Dubai wàyí o ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kejìdínlógún oṣù kìíní ọdún tá a wà yìí fún ìṣí tó gbẹ̀yìn nínú ètò ìgbanisíṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní Dubai ló fi ẹkẹ́ yìí náà ò yára kankan torí pààyè ọ̀sẹ̀ péréte ló kù lẹ̀ ẹ sì má gbàgbé pé kò sí àsansílẹ̀ owó tí fisa yín ó fi jáde bẹ́ẹ̀ sì rèé ilégbèé ọ̀fẹ́ ọkọ̀ ọ̀fẹ́ àtètò ìlera ọ̀fẹ́ ní gbogbo olùkópa ó jàǹfààní láti kópa wá gba fọ́ọ̀mù pẹ̀lú five thousand naira iléeṣẹ́ flysafe tó wà ní fifty five òpópónà liberty ládojúkọ lana house off ring road ìbàdàn àtẹ̀káwá tó wà ní ladeko shopping complex ládojúkọ redeem church àkúrẹ́ ẹ sì lè wá gba fọ́ọ̀mù yín ní fresh fm abẹ́òkúta zero nine zero six eight one one two five five zero zero fly safe ẹni yóò ní dubai. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. sísọ òròyìn ti di ojú ọ̀gbagadé rẹ̀ báyìí tá a bá dẹ̀ ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe é adébíyẹyìn má ṣe àgbàlagbà ọ̀lẹ́ni ẹ̀jẹ̀ ń ṣíde látinú ilé wa ń bí láti ìpínlẹ̀ wa tá a wà yìí ti ṣe ìpínlẹ̀ Ògùn níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ba àwọn afurasí mẹ́wàá kan tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn níjọba àbílẹ̀ Ṣàgámù ní àdúgbò ògìjò wọ́n pẹ́ bẹ́ẹ̀ ni ọwọ́ ti bà àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí tí wọ́n sì ti ń káwọ́ pọ̀yìn báyìí níléeṣẹ́ ọlọ́pàá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn mẹ́wẹ̀ẹ̀wá tọ̀rọ̀ kan sísọ mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn yìí ti wí Abímbọ́lá Oyèyẹmí onílànà ọjọ́ Àlàmísì lọ́wọ́ bà wọ́n tó sì bẹ̀rẹ̀ sí ní mọ kárúkọ àwọn afurasí náà wọ́n yí pé orúkọ kínní Moses Johnson ìkejì Chinedu Okechukwu ìkẹta ọkà James Matthew John Moses David àti Fuhad Suleiman lẹ́yìn tí wọ́n sọ wípé ọwọ́ tún ba omi náà Joseph Emmanuel Stephen Samuel Ozon Austin àti Ọpẹ́ Taiwo wọ́n ṣe é lálàyé wípé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí ẹni ìròyìn ti dé sí etí wọlé iṣẹ́ ọlọ́pàá pé wọn ò jẹ́ kí àwọn èèyàn wọ́n sun oorun àsùnforílé òṣùkà nípasẹ̀ wípé tí wọ́n bá gbé e dé báyìí wọ́n pe tonílé tọlọ́nà ní ọ̀rà ń bẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n sì pé wọ́n tún darapọ̀ mọ́ àwọn ọ̀ọ́ ẹ̀jùfòrí nídìí ọ̀kẹ́ alọ́kọ́lóhun kígbe wọn níbi ẹ̀ma ti dá wàhálà wọn sílẹ̀ ẹni tí ń lọ jẹ́jẹ́ rẹ̀ wọ́n já báàgì gbà lọ́wọ́ rẹ̀ pàtì ńgbà tí wọ́n bá gbé nǹkan ṣọṣẹ́ sí ní gògóńgò tẹ́lẹ̀yìn ọ̀yà àdá gbogbo tọwọ́ rẹ̀ sílẹ̀ wọ́n ní alálùpùpù ọ̀kadà ọ̀kẹ́ran bẹ́ẹ̀ sì náà ni àwọn onímọ́tò wọ́n mọ̀ dẹ́bùrú wọn lójú ọ̀nà wípé wọ́n mọ̀ mowó kọ̀tọ́ délẹ̀délẹ̀ tó wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn rí àwọn kan yà àwọn nípínlẹ̀ Ògùn láláì ní jẹ́ pé eegun wọn yóò tún sẹ́ mọ́ ẹ̀rí pọ́gbẹ́nu tán ọkọ̀ sísọ mẹ́wàá lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn afurasí ńlọwọ́bà láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àwọn mẹ́wẹ̀ẹ̀wá sì ń wò kíókíó bí kòkòrò inú òbí báyìí lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ó kọ̀ sísọ. ẹ jẹ́ àṣẹ ń gbà ń kọ̀rọ̀ kọ́yá ká lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn tó kọ sísọ tó ṣẹlẹ̀ ní ìlú ìbàdàn tí ṣolú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ti jábọ̀ rẹ̀ o wọ́n pe ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ba bàbá kan páìtọ̀ wọ́n pé ọmọ ọdún méjìléní àádọ́rin wọ́n pe ńlọ́wọ́ bá lẹ́yìn tọ́jà wípé ó fi tìpátì kúùkù ṣe ń tí ọ̀tọ̀ pẹ̀lú ọmọ ọdún mẹ́tàlá títún ṣe ọmọ alájọgbé rẹ̀ bàbá ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní páìtọ̀ jìmí ọdún ayọ̀ ẹni tí wọ́n sọ wípé ìjọ kérúbù àti sẹ́ráfù ni ìjọ rẹ̀ ní ilẹ̀ ìbàdàn ní àdúgbò mọ́nàtán ẹ̀gá bó ti ṣe ń ṣe é lálàyé ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ arábìnrin ngozi ọ̀nàdẹ̀kọ́ ènìyàn ṣàlàyé dáadáa tó pé àwọn alájọgbé ni wọ́n mú ẹ̀sùn bàbá yìí wà tí wọ́n sọ wípé ó ń ṣe tí kò tọ́ pẹ̀lú ọmọ ọlọ́mọ ìjọ kérúbù àti sẹ́ráfù ti òkè àṣeyọrí ti bẹ ní adéwálé street níyànà chọ́ọ̀chì ńbàdàn ni wọ́n pe ṣọ́ọ̀ṣì rẹ̀ o ìwà kòtọ́ ìníyàn pé bàbá yìí hù ní ọdún 2019 kódà wọ́n sọ pé látọdún 2019 oṣù kẹfà rẹ̀ ni ọmọ yìí ti sọ wípé bàbá yìí ń hùwà tí ọ̀dà pẹ̀lú òun tó sì jẹ́ pé ó ṣe é wọ ọdún 2020 ní oṣù kẹfà ọdún 2020 wọ́n gbin gbẹ́gbẹ́ bí ọmọ yìí sì ṣeéṣe láàyè fún ikọ̀ akọ̀ròyìn tọ́gbẹ́nu tán tọkọ sísọ tilẹ̀ Ìbàdàn wípé bàbá yìí jì mí ọdún ayọ̀ ẹni ó jẹ́ wípé láti pàṣẹ pé òun mọ lọ́ọ̀rẹ́ wọnú yàrá rẹ̀ wo tẹlifíṣàn torí inú ilé kan náà ni bàbá yìí àti àwọn òbí ọmọ yìí jọ ń gbé wípé náà ni bàbá yìí ṣe fún òun lọ́rùn mọ́lẹ̀ tó sì jẹ́ pé ó ti ń bọ̀ òun ṣe ń tí ọ̀tọ̀ láti ọdún 2019 kó tó wá jẹ́ pé ń gba ara ọmọ kọ́ tó sì sọ pé ọmọ ò gbọ́dọ̀ sọ fún bàbá rẹ̀ ìgbà tára ọmọ wà kọ́ ńlọmọ tó wá sọ fún bàbá yìí o ọ̀rọ̀ délé iṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá náà wọ́n gan bàbá wọn ni bàbá ń pe iṣẹ́ èṣù ni ọ̀rọ̀ ti kọ́ sísọ mọ́ bàbá lọ́wọ́ o bí iṣẹ́ èṣù ni bí iṣẹ́ ọwọ́ ara rẹ ni àwọn ọlọ́pàá nígbà tí bàbá bá jẹ̀yà àjẹkúdórógbó tọ́lọ̀ rèé ń forí sọ ilé ẹjọ́ iná ni ó tó mọ̀ pé èṣù ó dùn parọ́ mọ́ ẹ̀rí pé ó kọ sísọ. ó kọ sísọ ó kọ sísọ ní ìpínlẹ̀ èkó ni wọ́n ti gbéra báyìí lọ rèé sọlẹ̀ sípínlẹ̀ èkó láti ilẹ̀ ìbàdàn ni mo sì ti gbéra ńlẹ̀ o nígbà tí adájọ́ kan gbé ìdájọ́ kalẹ̀ lé ẹ̀jùfúrí nídìí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe tó ti já wípé ó ti gún ìyá apá nípasẹ̀ mímọ sábùrú àwọn èèyàn lọ́rẹ̀ẹ́ mọ́ dìbúrúbàrà borobé gbadúkìá lọ́wọ́ àwọn òrìnnà àbí òun wakọ̀ ọkọ̀ ní ojú pópó onídàájọ́ Hakeem Oshodi ẹni tó fìkàlẹ̀ sí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó ló ṣàlàyé ló ṣe àpèjúwe ẹni ọ̀rọ̀ kan náà gẹ́gẹ́ bí pé orúkọ rẹ̀ ní Ṣọlá Agboola ọmọ ọdún mẹ́tàlélógún wọ́n pé báyìí ilé ẹjọ́ ti gbé ìdájọ́ ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún lé lágbárí o pé kọ́ lọ rèé mọ́ bá yí ń bẹ̀ torí wípé ọ̀rọ̀ rẹ̀ ó ti ń di lemọ́lemọ́ adájọ́ ṣàlàyé ọ̀rọ̀ wípé láti bí ọdún mẹ́rin ńlẹ̀ yìí ìní olóbó ìrìn àjò àwọn ẹ̀jùfúrí nídìí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe ní òtí yéédé sí etígbọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí iléeṣẹ́ ọlọ́pàá sì mú ẹjọ́ wọn wá pé ṣùgbọ́n ti ọmọkùnrin Ṣọlá Agbọ́láyì Òpeléke torí wọn wípé tọ̀sán tòru ni máa ń já báàgì gbà tó sì jẹ́ pé yóò sì ṣe àwọn èèyàn tó bá fẹ́ gba báàgì lọ́wọ́ wọn yóò ṣe wọn ní ọ̀sẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n lùgbàdì rẹ̀ kẹ́yìn kó tó di pé ọ̀rọ̀ rẹ̀ wá di pé ó ti tiléeṣẹ́ ọlọ́pàá láti iléeṣẹ́ ọlọ́pàá fi gangan téèrè tilé ẹjọ́ gíga yìí wọ́n yí pé ń ṣe ló ti ẹ̀gẹ́ ọmọ ọ̀ka ẹni náà kan dànù àtàǹpàkò ẹni tí ọ sábùdú lójú ọ̀nà wọn ló gé àtàǹpàkò rẹ̀ dànù kó torí pé gba báàgì lọ́wọ́ ẹni pé ọwọ́ sì pàpà bá lè di èrò ilé ẹjọ́ báyìí o ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún ni wọ́n gbé ka agbárí Ṣọlá Agboola tó ń gangan ti jẹ́ ọmọ ọdún mẹ́tàlélógún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ kan sísọ. tó bá jẹ́ ti ìròyìn tó kọ sísọ tó sì jẹ́ ti ìpínlẹ̀ èkó Lagos ni ó tún kù ní o ìbọn ró ẹ jẹ́ kí n jẹ́ iṣẹ́ ìròyìn tó kọ sísọ ọ̀hún níbi tí wọ́n sọ wípé àwọn ẹgbẹ́ NURTW àti àwọn ẹgbẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ lójú pópó ìpínlẹ̀ èkó Lagos wọ́n mọ̀jọ́ mú nǹkan lẹ̀ lánàá ọjọ́ àlàmísì tó sì jẹ́ pé ẹni orí yọ ó dilé ẹni àwọn èèyàn tí wọ́n jẹ́ òǹtajà àti àwọn òrìnnà ní àdúgbò ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹni wọ́n fi ọ̀rọ̀ wọn ṣe ní ìlànà kójúmọ́rìbí gbogbo ara lògùn ẹ̀ ní àdúgbò ọbalẹ́ndé àwọn ẹgbẹ́ nurtw àti àwọn ẹgbẹ́ tí ń bójú tó ètò ìrìnnà ojú pópó nìyẹn sọ wípé wọ́n ń jà sí gáràjì ọkọ̀ ẹ̀yin kọ́ lọ́tọ́ sí ẹ̀yin kọ́ lọ́tọ́ sí lámọ̀ yín lọ́tọ́ sí tàmọ̀dò ni wọ́n lọ́ sì la ọwọ́ kan fà á kájà àti mímọ́ yin ìbọn sókè pòpòpò mímọ́ fi àwọn bá àdá olójú méjì máa kọ yànnàyànnà dẹ́rù ba ara wọn kódà wọ́n pé àwọn kan farapa yànnàyànnà níbi à ń sá àsálà fún ẹ̀mí ara ẹni ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ létígbọ́ ikọ̀ akọ̀ròyìn tó kọ sísọ ẹ̀ka ti ìpínlẹ̀ èkó iná ni ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó tó sì jábọ̀ délẹ̀délẹ̀ fún akọ̀ròyìn tó kọ sí sọ wípé pẹ̀lú àjọṣepọ̀ ẹni tí ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ọgbẹ́ni akeem odùmọ́sù wọn pẹ̀lú ojú ọgán ní àpàṣẹ àlàáfíà sí àdúgbò ọbalẹ́ndé bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ti farapa yánnayànna nígbà tó ná ọmọ sọ̀rọ̀ ẹni tí wàá ṣe agbẹnusọ fún ẹgbẹ́ nurtw yún ẹ̀ka ti àdúgbò ọbalẹ́ndé ọgbẹ́ni jimoh buhari ó ṣàlàyé wípé àwọn ti fa gbogbo àwọn ọ̀daràn ẹyẹ tí musan tó dá wàhálà sílẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ yìí lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà pé gbogbo àwọn ìka ẹ̀dá náà tí wọ́n jẹ́ káwọn èèyàn tún fún fi ọkàn balẹ̀ ni àwọn kò dà sínú ságo òfin iléeṣẹ́ ọlọ́pàá ó kọ sísọ. sísọ ní ìpínlẹ̀ anambra ẹ̀wẹ̀wẹ̀ ìròyìn kan sísọ ń bẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ anambra pé àwọn ti gbé ọ̀pá àṣẹjọlẹ̀ wàì fún àwọn òṣìṣẹ́ àwọn kí wọ́n ṣàwárí àwọn ìka ìdámẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tọlọ́rẹ̀ dẹ́mi àwọn bíi márùn kan légbodò nínú gbọ̀ngàn ṣèpàdé wọn tó ń wáyé nípínlẹ̀ anambra kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá tó ń tẹ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ anambra ọ̀hún haruna muhammed ló fi ọ̀rọ̀ náà léde pé lánàá ọjọ́ àlàmísì ẹni fàákàjà náà wáyé ìtìyàn pé kódà látọjọ́rú Wednesday ni wọ́n ti bẹ̀rẹ̀ làásùgbò yìí tẹ́ ẹ jẹ́ wípé àwọn mẹ́ta jẹ́láìsí lójú mọ̀nà ń wà wọ́n pè ní nǹkan bíi aago kan ọ̀sán iná ni ìròyìn dé sí etí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ yìnbọn kàràkàkàkàkàkà níbi ìpàdé inú gbọ̀ngàn ńlá kan tí wọ́n ń ṣe lọ́wọ́ ní ìpínlẹ̀ Anambra kódà wọ́n pè ẹnìkan nù wọn Uzuchukwu ìdẹ́mìnì ọmọ ọdún méjìléníọgbọ̀n chidi ọ̀fọ́mà ọmọ ọdún mọ́kànlélọ́gbọ̀n àti bongo mugalu ọmọ ọdún márùndínláàádọ́ta iná ni wọ́n ti jáláìsí níbi ìṣẹ̀lẹ̀ yìí àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ anambra sọ pé káwọn aráàlú ọmọ mi kàn wọ́n mọ̀ ṣojo gbogbo àwọn tọ́lọ́wọ́ níbi wàhálà yìí àwárí tóbìnrin wà nǹkan ọbẹ̀ ni àwọn ò fi wọ́n ṣe. ń sọ bó ṣe ń tẹ̀ ẹ́ síwájú làwa náà ń bá a tẹ̀ ẹ́ síwájú torí pé ìtẹ̀síwájú ńlọ́pá àṣẹgun gbogbo wa káàfàtà ilé orin tòkè sárì nílùú Abẹ́òkúta ibẹ̀lẹ̀ ti ń gbọ́ Fresh FM one zero oh seven dot nine ẹ̀jẹ̀ àjọmọ́ tẹ̀síwájú ìròyìn kan náà rèé tó sì jẹ́ wípé ọkọ̀ sísọ ò ní ìpínlẹ̀ Ògùn wa ní àhínì níbi tó ti jẹ́ wípé ọkọ̀ ọlọ́rẹ̀ yà fà á ọ̀pá ọmọ ọdún mẹ́rìndínlógún kan tó sì jẹ́ pé ojú ẹsẹ̀ lọ́mọ yìí ni ọjà láìsí inú bí àwọn ọ̀dọ́ tán o wọ́n lọ rèé sẹ́bùrù ẹni tó jẹ́ dẹ́rẹ́bà tó ṣe ọmọ náà lọ́ṣẹ́ ní ojú pópó wọ́n sọ wípé kò ní sí ètò ìrìnnà kankan bí ṣe é wù kọ́ mọ́ pẹ̀lú ìdásí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ni wọ́n fi pẹ̀tù sí gbogbo gbùngbùngbùn yìí tí wọ́n fi sọ wípé bọ́wọ́ bá ti tẹ̀ dẹ́rẹ́bà náà iléeṣẹ́ ọlọ́pàá ní lọ ní rẹ̀rẹ̀mú alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyún Abímbọ́lá Oyèyẹmí ó fìdí ìṣẹ̀lẹ̀ òmùlẹ̀ ó sì wípé àwọn ò rí pé ọwọ́ ba ẹni tó dẹ̀mí ọmọ náà légbodò pẹ̀lú ọkọ̀ Toyota picnic car rẹ̀ iná fi ní ọ̀sẹ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún ọmọléèwé girama ọ̀hún ní sùtá táwọn òbí ẹ̀ tí wọ́n sì wà nínú ọ̀fọ̀ báyìí o kọ́ba òkè kọ́ba ni tù wọ́n nínú ẹ̀rí pé ọkọ̀ sísọ. yìí sí i kó tó di wípé a ṣe ojú òpó sílẹ̀ tá ẹ̀ bá ní dá sí i ọ̀rọ̀ kan sísọ ní ìpínlẹ̀ Ebonyi níbi ètò ìṣèdánwò oníyàrá gbàgede ńlá kan èyí tí wọ́n sọ pé àwọn akẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ ṣe níléèwé gíga fáfitì tìlú Abakaliki ní ìpínlẹ̀ Ebonyi wọ́n pe àwọn akẹ́kọ̀ọ́ márùn-ún ni àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn ni wọ́n tẹ̀ lórí mọ́lẹ̀ tó sì fi jẹ́ wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni wọ́n gbé wọn dé ilé ìwòsàn tí wọ́n mí túpetúpe pẹ̀lú alọ́jú tó mú àwọn yòókù tẹ̀ wọ́n ní orí mọ́lẹ̀ nígbà tí ọmọ ṣe àlàyé ọ̀rọ̀ kan nínú àwọn tó gbẹnusọ fún iléèwé gíga fáfitì nípínlẹ̀ ẹ̀bọ̀nyì ní ìlú abakaliki wọ́n wípé yàrá àkàwé tí ọ̀yẹ́ kọ́gbà ju àwọn akẹ́kọ̀ọ́ tí ó ṣèdánwò ICT CT bis ẹ̀mọ́ ìbínú ìdánwò ICT ní inú yàrá tí wọ́n ti ṣe ìdánwò ti ìlànà ti ìgbàlódé wọ́n yí pé kò kí wọ́n ju bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred lọ àmọ́ sí ìyàlẹ́nu yàrá àkàwé tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ sí tí wọ́n ní wọ́n mọ̀ wọlé sí wọ́n mọ̀ wọlé sí wọ́n pe bí àwọn ẹgbẹ̀rún àwọn akẹ́kọ̀ọ́ ẹni wọ́n ń dòṣùrú wọlé tó sì jẹ́ pé ìlànà títira ẹni lọ́pọ̀npọ̀n wọ́n pe ńlọ́bádé wọ́n pe láti pàṣẹ bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ń mú ara wọn gùn bíi ẹṣin ní títẹ̀ mọ́lẹ̀ tó fi di pé gbígbé tí wọ́n gbé àwọn márùn báyìí lọ́bọ̀lọ́bọ̀ ó ìwòsàn ni kódà wọ́n pe orí pé wọ́n ń gbàdúrà kí wọ́n ó yè ẹni wà báyìí tọ́lọ́wọ́n ọba yóò sì jẹ́ kí wọ́n ó yè o ọkọ̀ sísọ nílé ìwé gíga fáfitì ti ìpínlẹ̀ ẹ̀bọ̀nyì nílùú abakaliki àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ ṣèdánwò ict wọ́n pé wọ́n sì tẹra wọn mọ́lẹ̀ àwọn márùn-ún wọ́n gbé wọn lọ ilé ìwòsàn pẹ̀lú lílọ rè gba ìtọ́jú ọlọ́run ọba yóò jẹ́ kí ìtọ́jú wọn kó gbọ́ eléyìí láàfin ṣe ojú òpó sílẹ̀ níkànnì fresh one zero seven dot nine lókè sárì nílùú abẹ́òkúta zero eight zero three three two two ten seventy nine tàbí zero nine zero seventy eight zero zero ten seventy nine. wọ́n tán wọ́n tán. hello. ẹ mà káàsán. ẹ pé ètò. ètò rẹ o. ó kọ sísọ. èwo ń bẹ o. evangelist kẹ́hìndé pásítọ̀ òun pè láti làrú. ẹ dá sí i ní tí mo fẹ́ dá síbẹ̀ ni pásítọ̀ tó ki ọmọ mọ́lẹ̀ tó ń bá ṣe àjọṣepọ̀ yẹn eléyìí òun ṣe pásítọ̀ ẹ má pè pásítọ̀ ipò ó lè jẹ́sùn ló pè ayé àtidẹwà kò ń ṣe ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run gidi òkú ṣe irú ẹnbó láti lè rí inú bíbélì ó kọ sísọ. ẹ ṣe gan ni. ó kọ sísọ bá a bá rí èèyàn bíi méjì sí i. hello. hello ẹ máa káàsán máa o. ẹ káàsán sá o. ẹ máa gbé ètò náà máa o. ẹ bá ní dá sí o. láti kámọ̀ láti rándà ni o lágbẹ́ lẹ́gbẹ̀ẹ́ orí burúkú òkú ní jẹ́ tìyín lágbẹ́ ọlọ́wọ́n ọba o. àmì o. ìdí mo rí tí mo fẹ́ já sí mbẹ̀ ni pé àwọn agbófinró làwọn àti kú iṣẹ́ lẹ́yìn yẹn kó túbọ̀ bá tẹ̀ ń pẹlẹmọ kí ló dé tọ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn pọ̀ tó báyìí wọ́n bá ti zero nine zero seventy eight zero zero ten seventy nine hello. hello ẹ káàsán owó mi. ẹ máa káàsán. yes ma ẹ kú ètò. ètò rí ẹ bá ní dá sí. orúkọ mi ṣe wọn jẹ láti olókè. à ń gbọ́ yín. kí ọlọ́pàá ń fẹ́ dáa sí tó lọ fún mọ́tò lọ pa àwọn ọlọ́mọ dànù. Hmm. ẹ ọlọ́run máa ṣọ́ wa o. ẹ ṣeun adúpẹ́ ọlọ́run a máa ṣọ́ wa yóò bá ní rọ àwọn òbí ọmọ náà lójú. káfíńlẹ̀ ìṣẹ́nu déédéé síbí fún tòní lórí ìròyìn tó kọ sísọ ẹ jẹ́ àfàdàgbà ètò ọ̀dọ́jú ajé monday torí pé monday tuesday wednesday thursday àti friday báyìí ní ìròyìn tó kọ sísọ fi máa ń gorí àtẹ níkànnì fresh one zero oh seven dot nine lókè sáré nílùú abẹ́òkúta à ń fìyí kí n wípé akú jimoh olóyin tòní òkò níjà ṣe mọ́ fún gbogbo wa lókè èpè olùtayọ̀ falẹ́tì lorúkọ mi yèyé àgbẹ̀dẹ̀gbẹ̀ òpin ọ̀sẹ̀ yìí yóò dùn ní o kò ní kan fún gbogbo wa fresh one fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. ajá ní wúrà. bàbá ní jígí o. àrẹ̀mú o yóò o màmá mọ́ o ó ní o màmá mọ́ ohun mi ṣe fóun o. ẹ̀bá jẹ́ abẹ́rẹ́ wò lọ́wọ́ ẹni tí ò ní ìyá láyé mọ́ a ní ẹjẹ́ abẹ́rẹ́ wò lọ́wọ́ ẹni tí ò ní ìyá láyé sẹ́ẹ̀ ìgbà yìí la ó mọ̀ o tí ìyá ń ṣe nínú ayé ọmọ o ìyá ni wúrà. bàbá ní jígí o Èdùmàrè dákun dábọ̀ màmá ìpayà mi kó dàgbà dògbò kó lálàáfíà ó kó dọ̀sẹ̀ kó míyà jẹun ọmọ. ìyá ni wúrà. máa sùn o ìyá mi ò ní sùn àsìkò tó bá yẹ kó sùn màá tún fẹ́ kún mi dí màmá lọ́wọ́ àní máa ké pàrẹ́ máa sọ́fà máa dá yìí dí mi tọ̀ yẹ̀rìyẹ̀rì alólọ́wọ́ orí mi ó ṣe bí ló ń pa ẹni ààrẹ mú gba fídà o tàbí kí n fún ẹ lọ́yàn sí ní níní ìyádùn o ó màmá jó yín lọ o ìyá ni wúrà. kókó. ṣèbáyé eré alájì Ismail Abíọ́dún wọn oyin lọmọ jọjọ ọkọ mọdínà bàbá Ibrahim bàbá Zainabu bàbá Ayétúndé tó ń fowó kẹ́ màmá ẹ̀ o àrídùnú ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ibi tá ò ní kí sí kí ò ní bẹ́ẹ̀ tiwa ẹ̀dá ẹ̀yẹ sáré ká. ibi tá ò ní kí o fọlọ́run ṣàn nídìí tiwa ẹ̀dá ẹ̀yẹ sáré ká. ọlọ́run nínú ayé mi ìyẹn ni mo ń dúpẹ́ fún mo dẹni abiyì láwùjọ ọlọ́run mi mo dúpẹ́ ire tàná tó ṣe fún mi wàhálà èmi ò lè jẹ́ tán tẹ̀nítọ̀la títí ayé. wàá lé mọ́ orí máa yàtà kù láyà omi wàlámà ṣàdà ìdúró rọ́mánì. ولما اشتد ساعد رماني wọ́n fẹ́ fọ́ọ̀rẹ́ ẹjọba ò ń bínú ó ń pè làálàálà kò ní jọba ó gbàgbé pé bí ọ̀rẹ́ ẹ kò bá jọba ìwọ gangan fúnra ara ẹ ò ní jọrẹ ọba ayé gbọ́ bàbá ìyàwó wọn kan sáárá wọ́n ń pè kàn mọ́rù yìí akọrin ni. òdelu mẹ́ka mọ́